oníjẹ ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù belhijja ọjẹ ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù àbọ̀wọ̀ yìí àwọn ọjọ́ mẹ́wàá tó ṣe pé wọ́n ga ju gbogbo àwọn ọjọ́ ayé lọ eléyìí tó ṣe pé gíga wọn ọ̀gá púpọ̀ ebi kí àwọn olùmọ̀ wọn ní láàrin àwọn ọjọ́ mẹ́wàá yìí àti ọjọ́ mẹ́wàá àti ọjọ́ mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan sábà fi ọ̀sán ìkíní wí ọ̀sán tí èkejì èwo lọ́lọ́lá jù wọ́n ní ọ̀sán ìjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù belhijja ọlọ́lá jù ọ̀sán ìjọ́ mẹ́wàá ti gbẹ̀yìn lọ nínú oṣù Ramadan ṣùgbọ́n òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú Ramadan ọlọ́lá ju òru mẹ́wàá àkọ́kọ́ lọ nínú oṣù Dhul-Hijja àwọn ọjọ́ mẹ́wàá yìí ga púpọ̀ bẹ́ẹ̀ bí kọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ nínú ìgbàwọ́ ọ̀rọ̀ ilé ìtura látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma anabi ni mal fi ayyamin. أفضل من هذه العشر òṣìṣẹ́ kata ṣe eléyìí tó ṣe pọ́ lọ́lá bí èyí tá a bá rí ṣe lọ nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí gbogbo tẹ́tẹ́ yẹn bá rí ṣe ní àkókò mi yàtọ̀ sí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul yìí kò lè lọ́lá bí àwọn ṣẹ́tọ́lọ́mbá fúnni ṣe lọ ní àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah yìí. qalu wal-jihad wọ́n ní síbẹ̀ náà ni tó bá tẹ̀lé pé èèyàn jagun sójú ọ̀nà ọlọ́run nìkan tó náà lè ní ládàá jẹ́ rí dábàá pé nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul yìí. qala wal-jihad anábìnrin kò bá jẹ́ jíjagun sójú ọ̀nà ọlọ́run lọ́wọ́ bá fún yàtọ̀ èèyàn lè ní ládàá irú ètò yìí wọn lò ní ẹ̀bá rí sẹ́ẹ̀lì sí nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí ẹ̀là ọ̀rọ̀jọ́ lọ kọ́ra tó yẹ kọ́ bẹ̀rù bẹ̀rù sí kí wọ́n mẹ́lẹ̀ kọ́lá nìyàrá jà bìṣẹ́ yìí àkọ́rọ́jọ́ olùkọ́rí tó ti kó jáde tẹ̀mí ti dúkìá rẹ̀ tó ti gbé náà ló gbé lọ sójú ìwà tó ti gbé kò rẹ́mi mú padà sílẹ̀ ambọ̀tìbọ̀tì dúkìá olólè nínú nínú ládàtẹ́ ìwọ́nù tí ẹ̀ bá fi jọ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù lẹ́mìíjà yìí tí ẹ̀ fi ṣe dáadáa àwọn ọjọ́ ìgbà púpọ̀ ọlá ńlá ti ń bẹ fún yàn lórí tí ẹ̀ bá sàmúlò rẹ̀ dáadáa kò kéré rárá ẹ̀gbọ́n mi tún wá láti ọ̀dọ̀. عبد الله بن عمر رضي الله عنهما قال النبي محمد صلى الله عليه وآله وسلم ولما من أيام أعظم عند الله سبحانه ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر sí àwọn ọjọ́ kan tó ti pọ̀ ga lọ́dọ̀ ọlọ́run ọba tó ga kò sì sí àwọn ọjọ́ kan kólọ̀ wọn bá tó nífẹ̀ẹ́ sí àwọn asẹ́tẹ̀ bá ṣe nínú rẹ̀ bí ìfẹ́ tó ní sí kéèyàn ó ṣe sẹ́ẹ̀rẹ́ nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí. torí náà tó ásírò fíìdì من التهليل والتكبير والتحميد torí náà ẹ máa ṣe la ilaha illallah lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ yìí ẹ máa ṣe Allahu akbar lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ yìí ẹ máa ti alhamdulillah lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ yìí àwọn Allahu akbar Allahu akbar tí a máa ti nínú àwọn ọjọ́ yìí ó pín sí oríṣi ọ̀nà méjì wọ́n ń pe alákọ̀ọ́kọ́ ní takbirat mutlaqa àwọn Allahu akbar Allahu akbar ilé ètò ti pé kò ní àsìkò kan pàtó lópin ìgbà tó ti pé nínú àwọn ọjọ́ ńlá ìlà wà gbogbo ìgbà náà lọ́yẹ ká máa wí dáàbà ti dẹ́lẹ́ yìí tí ò ti yẹ ká dárúkọ náà gbogbo ìgbà kò bá wà nù mọ́sálásí ni kò máa rìn lọ lọ́nà ni ẹnu sẹ́ rẹ lọ́ wa ni ibi ìtajà rẹ lọ́ wa ni òórìn lọ ni allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar. الله أكبر ولله الحمد بعد كما ونيا ṣùgbọ́n pẹ̀lú títà kíyèsí kó ní kálukú ọmọ sọ díẹ̀ àníjọ máa wí papọ̀ ẹnìkan sì ní máa wí ká máa gbé a máa wí gbọ́nà yìí láti òní yìí lọ títí ní gbogbo ògbà títí tí ó fi di àsùbá ọjọ́ sátidé tí ń bọ̀ lẹ́yìn tọ́lá tó bá ti di àsùbá sátidé tí ń bọ̀ lẹ́yìn tọ́lá tí ṣe àsùbá jọ Àrafà tába ti parí sọlá tó sọ́bì àtúbẹ̀rẹ̀ takbiratul muqayyada àwọn Allahu akbar Allahu akbar ló ti kó ní àsìkò tiẹ̀ tí wọ́n máa wá lẹ́yìn sọ̀rẹ́ láti ẹ̀yìn àtúbá yẹn àwì àtúnṣe bẹ́ẹ̀ lẹ́yìn sọ̀láàtù dhuhr lẹ́yìn sọ̀láàtù al-'asr lẹ́yìn maghrib àti ìṣá bẹ́ẹ̀ náà látúnṣe ń jẹ ọdún bẹ́ẹ̀ láti ń jọ kejì ọdún bẹ́ẹ̀ láti níjọ kẹta ọdún bẹ́ẹ̀ láti níjọ kẹrin ọdún títí di àsìkò àf lọ́ba ti ṣe lẹ́yìn àf ní ọjọ́ kẹrin ọdún. تكبيرات مقيدة والثانية شوفوا التكبيرات المطلقة اللي تعالى ما سلاتي قاتوك يتبارك tóse kó wọn lásìkò gbogbo ọgbà náà ni á sì ń títí wọ ọjọ́ ọdún á sì títí wọ ọjọ́ ọdún lẹ́yìn rẹ̀ láàmú wá sópin الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد gbọlọyìn a máa wí lọ́pọ̀lọpọ̀ ọ̀kan nínú tí olóore tá a fẹ́ ká máa ṣe lásìkò yìí nù ṣùgbọ́n tí olóore ọ̀pọ̀ ojúkọ̀nà abidjan yẹn sì lè gbà títí olóore ọlọ́jà ti rẹ́rẹ́ ẹni tó ṣe ike mọ́tótó àwọn anáfíà lẹ́yìn àwọn sọ̀rọ̀ wá ti tó dọ́ra yà títí olóore ni ẹni tó ṣe ike sọ̀sọ̀ yá ti ń kẹnu rósẹ̀sì fọlọ́ ní ọjọ́ kìíní títí di ọjọ́ kẹsàn-án nínú ọdún ìdẹ̀lẹ́jà yìí títí olóore ni yàtọ̀ sí ìjọkẹ̀ wa ti ti ọjọ́ ọdún nítorí pé wà ló jẹ́ káfí ọjọ́ ọdún káfí tuntun yá iṣẹ́ olóore ni ẹni tó ti pẹ́ ṣe sàrà ó ń ṣètọ́rẹ́ àánú sánú ọmọ èèyàn iṣẹ́ olóore ni ẹni tó lọ́mọ bá ràn lọ́wọ́ tó gbéra pátó lọ sí hajj ní àsìkò ọlọ́lá tá a máa ṣe hajj nínú rẹ̀ yìí iṣẹ́ olóore ni ẹni ó lọ sí umrah. ní àsìkò yìí iṣẹ́ olóore ni ẹni tó ṣe é pé ó ń kóró àwọn èèyàn láti ṣe dáadáa ó sì ń kọ ìbàjẹ́ fún wọn ní àsìkò ọlọ́lá ńlá yìí olóore ni ẹni tó ń sọ òdodo ẹni tó sì jẹ́ pé ó ń sọ ahọ́n rẹ̀ níbi irọ́ pa níbi agabangebe níbi òfófó níbi ẹ̀gàn níbi gbogbo àwọn tó máa iṣẹ́ olóore ni o eré náà iṣẹ́ olóore ọ̀pọ̀ púpọ̀ anabi sallallahu alaihi wa sallam ó sọ pé máa mẹ́là amalu fi ayyami afdalu min hadhihi al-'ashr sí iṣẹ́ kata ṣe ní ọjọ́ yòówù nínú àwọn ọjọ́ ayé ó lè lọ́lá bí àwọn aṣẹ́ fún wa ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ìjà tá a wà nínú rẹ̀ tí olórí fẹ́ ànábì ọ̀la kọ́tọ́ ike pé máa ní sẹ́ allahu akbar allahu akbar allahu akbar la ilaha illa allahu allahu akbar allahu akbar wa lillahi alhamd kó ti tó ọkàfẹ́ lẹ́yìn ẹ̀sìn sáǹpù mu wáyé gbogbo tí olórí tọ́lọ́ bá fọ́ ọ sí ọlọ́wọ́ bá kọ́ gbà nípa ọ̀rọ̀ tuntun yá mi yá ẹni tọ́lọ́ wọn bá bá ràn lọ́wọ́ tó bá lè sọ tuntun yá mi kó sé tó bá lè máa bá lọ bẹ́ẹ̀ lọ́lọ́gbọ̀n dandan kó máa bá lọ títí tí ó fi ṣe kárí ọjọ́ Àrafà ẹni tó bá ti jẹ́ ike kò lè máa ṣe lọ ní tẹ̀léńtẹ̀lé ìwé wọn máa ṣe ní ìdákúrekú ni òòrè mbẹ́mbẹ́ bàbá wa lè ṣe gbogbo ẹ̀ kárí ìpèsè ọjọ́ Àrafà. ọ̀bọ mọ́ wa lọ́wọ́ iṣẹ́ olóore ní tá a gbọ́dọ̀ mójútó kọ́lọ̀ wọn bá kó fún wa dé. tọ́ba sẹ́kẹ̀tì àríkèjọ àràfà tọdún yìí pẹ̀lú bí ríró tuntun ti jẹ́ yìí ọjọ́ sátidé ti ń bọ̀ lẹ́yìn ìtọ́lá yóò jẹ́ eléyìí wá ń bí ọ̀pọ̀lọpọ̀ béèrè ó sì ń bí lórí ike ní ìgbà tó lọ ti kádàrà sí ọjọ́ àràfà yọ bọ̀ sí ọjọ́ sátidé báyìí báwo la ti fẹ́ ṣe sáàtù síyàmù rẹ àbẹ́ àní tó síyàmù rẹ pàápàá jùlọ nítorí ẹgbàá wa pàtó wa látọ̀dọ̀ ọ̀sánmá rọ́bì àdìhà ìgbàlódé Muhammad sallallahu alayhi wa wa وني لا تصوموا يوم السبت إلا فيما افترض عليكم فإن لم يجد أحدكم إلا لحاء عنب أو عود شجر فليمضغها رواه الخمسة أي أحمد وأبو داود والنسائي وابن ماجه والترمذي كان النبي صلى الله عليه وآله وسلم wọ́n lè gbọ́dọ̀ máa kẹnu rọ́sẹ̀sì fọlọ́ láwọn ọjọ́ sátidé yàtọ̀ sí sùyàmù tọ́jú ọ̀ràn àyà àti màgbé sùyàmù tọ́jú ọ̀ràn àyà òun náà níbi Ramadan òun náà níbi kàfọ́rọ̀ ẹni tó ti gbé ń san ẹni tó ti gbé ń ṣe ìtara bí ẹni tó fi ìyàwó rẹ̀ tó fi gbóyà rẹ̀ bí ẹni tó ti kọ́ pààyàn tó ti kàfọ́rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó fura. ipò wọn ti nǹkan kan àbó wọn ní ṣe lọ́wọ́ ń ṣe kàfàrà sùyàm ọ̀ràn àyàn ni àwọn sùyàm yìí kò bá bọ́ sí ọjọ́ sátidé wá sí. bákan náà nínú àwọn tó dọ́ràn àyàn òun náà nàdírìn téèyàn wọn ọlọ́wọ́n kọ́ ló lọ́ràn àyàn

egbò tilẹ̀mú ẹ wá fún un láti fi hàn pé ẹ̀sìn sòyà ọ̀làdà bisalòlá àìsílà sọ̀kọ̀ ẹ̀fọn. ẹ̀gbà wáyé òun náà ní apá kan nínú àwọn olùmọ̀ iná ni wọ́n gbára lé láti fi sọ ike gbogbo àwọn sòyà eléyìí tánà bisalòlá ọ̀hún aláìwá àdìsẹ́lẹ̀ tó ti wá lórí kòkòrò ká máa gbé tó bá ti lè kọ́ sí wípé sí o. lópin ìgbà tí kìí ṣe tí kìí ṣe ìyáàmù tó jọra yẹn torí ẹbí àràfà tó bá bọ́ sí ọmọ umm sọ àgbọ̀dọ̀ sí tí àṣúra àbí jáṣúra tó bá bọ́ sí ọmọ umm sọ lọ́dọ̀ sí wọn wọn lè àgbọ̀dọ̀ sí bákan náà ẹni tó ń sọ pé dísẹ̀mì ṣọwọ́ọ̀lì tó bá sí ọjọ́ kan nínú rẹ̀ ọba fi bọ́ sátidé ọgbọ́dọ̀ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà nígbà tí àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmẹ̀sì islam táwọn sọ pé rárá o lópin ìgbà tó bá ti fẹ́ni tó fẹ́ẹ́ sọ̀tù yá yéésù kọ́ńtà ọjọ́ sátidé àtọ́tọ̀ pé torí kọ́ba àjẹ́ sátidé ló fẹ́ẹ́ sọ̀tù yá mu rẹ̀ ṣùgbọ́n ṣe ló fẹ́ẹ́ tẹ̀lé súnà lọ́dún Muhammad sallallahu alaihi wa sallam lórí ká sọ̀tù yá mu Arafa àjẹ́ pé Arafa ni wọ́n sọ̀tù yá mu rẹ̀ lórí ká sọ̀tù yá mu Ashura ọwọ́ abọ́ sátidé àjẹ́ pé Ashura ni wọ́n sọ̀tù yá mu rẹ̀ tóní ká ṣe sùyàmù sísẹmì ṣọwọ́ọ̀lì àjẹsẹ̀ sùyàmù sísẹmì ṣọwọ́ọ̀lì ló ṣe abẹ́ni ṣe ṣe sùyàmù àyàmù bíl àwọn ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú kàlẹ́ndà náà ọ̀kan nínú rẹ̀ wá bọ́ sí ọjọ́ sátidé sùyàmù àyàmù bíl wọ́n ṣe ṣe sùyàmù yọ̀mùsọ̀ eléyìí ọ̀rọ̀ àwọn ẹni tó kọ́ nínú àwọn olùmọ̀ náà nítorí bí àdéhìí àwọn tí wọ́n ti fìyàmù tọ́jẹ́ náà bílà tó bá ti bọ́ sí ọjọ́ sátidé tí wọ́n ní ká pàṣẹ àgbọ̀dọ̀ sí àdìsí ta kàtíwájú tó ń fi tẹ̀lé yẹn àwọn olùmọ̀ Islam al ibn Hajar rahimahullah ta'ala ní ìgbà tó mú àdìsí yìí wá nínú tírà rẹ̀ Bulughul Maram tó mú wá tó sì sàlàyé fún wa ike Abu Dawud an ibn Majah at àwọn náà ni àwọn ẹni tó gba àdéhùn yìí wà sí imáàmù ahmed alhamdulilayi ibn hajar ó wàá sọ yìí pé àdéhùn yìí tẹ́rí yìí báwo tẹ́rí yìí o rìjálù wọ́pẹ́ pààl gbogbo àwọn ẹni tó gbà wá olódodo ni tá a lè gbára lọ́rọ̀ tí wọ́n bá gbà wá ìlà ẹnìnàbọ̀ lọ́pọ́rí ṣùgbọ́n àdéhùn tó ṣe é pé ojú olójú kan náà apá kan rẹ̀ kọlù kan ni. a nínú tí máa sọ àdéhùn di tó ṣe pé ọmọ ẹ̀hẹ́ kò ọ̀nà ni alẹ́sọ̀rọ̀ wọ́pẹ́rẹ́ ànkárọ̀ hó Malikun àtikẹ́ ìmáàmù Malik ọ̀sọ̀ ìdí àdéhùn yẹn àdéhùn mọ́nkárù àdéhùn tí ó sì ní àdéhùn tí ó sì ní nítorí pé tí wọ́n bá pe àdéhùn ní àdéhùn mọ́nkárù ayé àdéhùn da'ifun khalafa àdéhùn sahih àdéhùn tó tọ́ta tí ìmáàmù Malik sọ nípa àdìsí yìí báyìí ó náà ní pé ìmáàmù Malik ọ̀sán yìí pé ẹnìnáwó kẹ́dì ó ní rọ́ọ̀nì anábì sallallahu alayhi wa sallam sọ bẹ́ẹ̀. Abu Dawud tó wọn gbọ́rọ̀ wa ìmáàmù Malik nípa àdìsí yìí òun á yìí pé huwa tó bá òfin rẹ̀ sẹ́kù mọ́ eléyìí jẹ́ ọ̀rọ̀ àwọn olùmọ̀ eléyìí tó pọ̀ jù tí wọ́n sọ nípa ṣíṣe sòyàmù náfìlà ní ọjọ́ sátidé àwọn olùmọ̀ wa àwọn tó tí àdéhùn yẹn gan àdéhùn ṣáà àdéhùn kan tako gbogbo àdéhùn yòókù láti ti bá ti tako gbogbo àdéhùn yòókù tẹ̀lé nítorí pé márùn ìní pé àdéhìí tó ń pè ní ṣáàlì àdéhìí tó takò yókù òun náà làdéhìí tó lódodo gbà wá ṣùgbọ́n tó takò àdéhìí àwọn olódodo tó pọ̀ jùlọ àwọn ẹni tó pọ̀ jùlọ táwọn ẹjọ́ lódodo àdéhìí tiẹ̀ takò tiwọn kò lè sẹ́rì nù tiẹ̀ àbí ká sọ pé má rọ wá òun fẹ́fà mùhálì fẹ́ǹbìlì rìwáyà sẹ́lẹ̀ áwùsà àdéhìí tí olódodo gbà wá ṣùgbọ́n tó takò àdéhìí ẹni tó lódodo jùlọ kò takò àdéhìí ẹni tó lódodo onáà ní pé adéṣì wa ọmọ ẹsẹ̀ rìn lẹ̀ látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam fífẹsẹ̀ rìn lẹ̀ rẹ̀ gbogbo kálukú lẹ́nu wọn kò lórí ẹ̀ kátó sọ pé lẹ̀ ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ rárá látọ̀ ọmọ gbọ́dọ̀ dá ọjọ́ jùmọ̀ gbọ́dọ̀ dá síkẹ́ máa sọ

bákan ó tún wá nínú hadith látọ̀dọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anáhu kánà yasum yawm as-sabt wa yawm al-ahad wọn lẹ́nu anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó máa ń sọ síyàmù ọjọ́ sátidé àti ọjọ́ sunday sátidé sunday anábì máa ń sọ síyàmù sátidé àti sọ̀rọ̀ lórí rẹ̀ anábì máa ń sọ síyàmù ọjọ́ sátidé máa ń sọ síyàmù ọjọ́ sunday wọ́yọ̀ kó ọmọ wa sọ báyìí innahuma yawma 'eedin lil mushrikeen ọjọ́ sátidé àti ọjọ́ sọ́ndé ọdún ọdún ní fáwọn ọ̀sẹ̀bọ àwọn ẹni tó ṣẹbọ tọ̀lọ̀ nítorí pé ọjọ́ sátidé ọjọ́ táwọn Yahudi ọ̀sẹ̀bọ ọjọ́ sọ́ndé ọjọ́ táwọn Nasara ọ̀sẹ̀bọ wọn àná orí ìlú ẹ̀ńtọ́ kàlífọ̀ èmi ti fẹ́ láti tàkù wọn. orí ẹ̀rọ anábì máa ń sọ fìyà mọ́ ọjọ́ sátidé àtọ́jọ́ sọ́ndé sátidé náà láti sọ̀rọ̀ rawahu al-khamsa al-imam Ahmad Abu Dawud an-Nasa'i Tirmidhi àti Ibn Majah àwọn ni wọ́n gbé jáde wọ́n rí jáde wọ́n ti pààtì àwọn ẹni tó fi gbà wá gbogbo wọn olódodo làwọn náà walhamdulillah tó eléyìí fi hàn wá wípé àdéhìí tí wọ́n sọ wípé ẹ gbọ́dọ̀ tó sùn yáàmú ọjọ́ sátidé ń bẹ̀ yẹn ọ̀tà kó gbogbo àwọn àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ̀ dáadáa àwọn nǹkan tó sì mú wa kìí ṣe nǹkan tó ṣe pé káti ẹ̀kọ́ fẹsẹ̀ rìn lẹ̀ kìí ṣe ti dájọ́ rẹ̀ sẹ́kù mà nítorí pé àwọn àdéhìí tó sọ wípé tẹ́bàtẹ́sẹ̀ sùyà ọjọ́ ya àyàfi ọ̀sáyè a yín láti ṣe bẹ́ẹ̀ àyàfi kẹ́sọ̀ ọjọ́ kan sáájú júmọ̀ àbí ọjọ́ kan lẹ́yìn júmọ̀ pẹ̀lú amakọ́jọ́ tó yọ wà lẹ́yìn júmọ̀ náà lọ́jọ́ sátidé. wa sallam ọjọ́ sátidé àti ọjọ́ nǹkan kan lọ́sọ̀ yìí pé ẹ̀ gbọ́dọ̀ ṣe sùn yá mọ́jọ́ sátidé àyàfi tọ́lọ̀ wọn bá ti lọ́ràn àyà lórí yín àti wá sọ wípé ìdájọ́ eléyìí ó ti pa ìdájọ́ àwọn ètò sọ wípé ẹ lè ṣe sùn yá mọ́jọ́ sátidé àti ọjọ́ sọ́ndé gẹ́gẹ́ bá nàbí ti ṣe máa ṣe láti fi yapa Yahudi àti nàkọ́rọ́ tá a bá fẹ́ sọ wípé ìdájọ́ mẹ́sàn sùn yá mọ́jọ́ sátidé ti parí àǹbùkátà dé ká mọ̀ pé àbí ìtìjáyé dì mọ́ òun ló dé káyìn tẹ̀lé ìtawà ẹ̀kọ́ ti sọ́nà tàbí lè rí déètì kan wá bá torí délé eléyìí jẹ́ báwọn torí ẹ̀ Arafat yawm as-sabt eléyìí ti ń bọ̀ yìí ṣe dáadáa kọ́lọ́ wọn bẹ ẹlẹ́dàá wa kọ́tara rẹ̀ kọ́ pẹ̀sẹ̀ ọdún méjì rẹ̀ fún ọ wọ́n ọ̀mọ̀ nípa ẹ̀sìn wọ́n kàn wí ìwà ń kọ́ ni má jẹ́ kí ẹnìkan kan kó di ọ̀darí má jẹ́ kí ẹnìkan kọ́ da gbogbo ẹ̀rú mọ́ lójú.

ṣùgbọ́n gbà tá a bá ti ká rẹ̀ tá a ti ká gara tí ó wù wá láti lọ wá mà á kàn tẹ̀bà sí ni ẹni tó bá ti wá takọ̀ ọ̀rọ̀ èèyàn kan ó ti dẹni tó ti jáde kúò nínú ẹ̀sìn Islam lójú wọn ó ti dẹni tó ti súnà mú lójú wọn torí èèyàn kan gan ni súnà lọ́dọ̀ wọn. ti èèyàn kan ń tọrọ nígbà tó sọ̀rọ̀ gbogbo olùmẹ̀sì islam tako bọ́dà tó rẹ́ni tó tako lójúkoro bí báyìí ṣe sọ fún ìtọ́ ọ̀sán yóò ṣe déédéé ó sì ní tọ̀ kò sí nǹkan tó fẹ́ pé ẹtì tí tèmi mú lọ subhanallah ẹ̀wẹ̀ ní sẹ́yìn irú pa ìgbéjà ẹtì islam lágbájá ìgbéjà èmi náà ò rí yín sọ fún pé tèmi tí mo mú náà lọ́dà sí kò sí tọ́ka kò sí kíkà ló ṣe kí ni kò sì jẹ lọ. lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ṣe rí mi ọ̀nà ńgbà táwọn èèyàn bá wá mọ̀ condemnation ti pọ̀ jù wọ́n kọ́ máa sọ pé àádọ́sọ ah, ti tako tí sèkì báyìí sọ ọ tako ṣé ìmọ̀ wa lélẹ̀ àdìgẹ́ padà sílé kí ó kẹ́ lọ́kọ́ kí ó yẹ mọ̀ tí wọ́n ń pè ní kí ó gidi yìí kọ́ sọ ma kàkí wọ ẹyọ kan ọmọ wa tó ọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ nsọ tẹlifọ gbọ họ gẹ́gẹ́ bí ayé ẹyẹ ayé kò tọ. rọ́tìlù máa rọ́tìlù wọ́n tọkúlù kọ́ máa kọ́ ọ̀lù. ìjọ wí náà nìwọ́n náà ń wí ìjọ sọ nìwọ́n náà tuntun sọ. torí di eléyìí a lè fi fìyà mú ọjọ́ asab tó bá ti jẹ́ ike ó ní í ṣe pẹ̀lú fìyà mú sanabi sọlọ́lá àdìsẹ́là ní ká ṣe torí pé gbàdá nàbì sallallahu alaihi wasallam tó sèmi pẹ̀lú rẹ lójú kòkò kàtúntù yá mọ ọjọ́ ẹ̀dẹ́bù à ọjọ́ wo ni ò lè dẹ́jọ́ àràfà àtó kàtúntù yá mọ ọjọ́ àràfà kàtúntù yá mọ ọjọ́ àràfà ọjọ́ wo ni ò lè jẹ́ àràfà láyé kò síjọ́ tí ò lè jẹ́ àràfà ìgbà tó ti wá lójú kòkòrò kàtúntù yá mọ ọjọ́ àṣùrà ọjọ́ wo ni ò lè jẹ́ àṣùrà láyé ọgbọ́jọ́ tí ò lè jẹ́ bẹ́ẹ̀ torí kọ́ lọ́wọ́ bá a máa yí ọjọ́ bọ́ torí ẹ nígbà tí wọn bá ń sọ sùn yàmù ọjọ́ àràfà tọlọ nkádàrà kọjọjọ sátidé ọgbọdọ dàníyàn pé òun sọ sùn yàmù ọjọ́ sátidé o kọmọ bàtẹ lọ ọdà ní akọsọ sùn yàmù ọjọ́ àràfà eléyìí tánà fìfì pa wá láṣẹ láti fi máa ń ké kò síjọ tí ọjọ́ àràfà tí ò lè kọ sí gbogbo mùsùlùmí ó sì sọ sùn yàmù ọjọ́ àràfà tí máa ń fẹ́ ládàá kọ́lọ̀ wọn bọ́ pẹ̀sẹ̀ ọdún pé ó ń bọ̀ lọ́nà ó náà nípa paléyà iléyà ara ẹ̀sìn wa ni gbogbo mùsùlùmí tọ́lọ̀ ń bá bò láti rí tó lè lò láti fi ra ìran léyà àbí tọ́lọ̀ wọn bá bò láti rí pẹ̀lú kọ́ láwọn ẹran tó ń sìn tẹ́lẹ̀ náà ó sì lè mú nínú wọn láti a bá ti ní ọjọ́ ọdún léyà kò sí ọ̀kan nínú rẹ̀ tó lè tó pẹ̀ràn bẹ́ẹ̀ ọkùnrin ọpa obìnrin náà pa ọkọ pa ìyàwó ọpa bàbá àti màmá wọn pa àwọn ọmọ yín tọ́lọ̀ ń bá bò láti àwọn náà pa ọ̀rọ̀ pé bàbá ti pa kí ìyá ọmọ pa kò àwọn òbí ti pa ọmọ pa kò ẹni ń bá bò láti rí yọ pa lọ ìjọsìn kan wà eléyìí tó ní ẹni bá lówó oní ọgbàrà ya ẹni tí ọba lówó ọlọ́run ọba ẹrù tí àbá lè rù kò bí ẹni kankan nínú wa ẹ ká gbìyànjú láti rí wípé ẹni tí ò lágbára rẹ̀ àwọn tí olóore olóore ní eléyìí tí èèyàn tó lè ṣe tí èèyàn fi lè fẹ́ lé ẹni tó pẹran léyàbá èèyàn dákẹ́ Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar wa lillahi alhamd gbọ́dọ̀ yìí kọ́ máa jáde lẹ́nu wa lọ́pọ̀lọpọ̀ kọ́ máa jáde lẹ́nu wa lọ́pọ̀lọpọ̀ àmì ń dáàbò paléyọ àbá àti àmì ń dáàbò paléyọ ara àjọ eléyìí tó ti pa náà sọ̀rọ̀ bá àdìsọ́lẹ̀ ó ti wá lórí kòkò kárí páǹpẹ́ nínú àwọn ọjọ́ ńlá yìí ẹran tá a máa wá pa fúnléyà ó lè jẹ́ ràfún ó lè jẹ́ màálù ó lè jẹ́ àbùtà àwọn ẹran tó kù sẹ̀rí àmúwá kíkẹ́ ká máa pa fúnléyà nìyẹn ràfún kò wọlé yá àti tó bá ti kọ́dún márùn o ti kọ́dún márùn kéré kí ó ti ti wọnú ẹlẹ́kẹ̀ẹ́fà ó ti pé ọdún márùn ti eléyìí tó sí pé lè pàánà alánà ìnira fún mi márùn òní láti ti kẹfà nítorí ti kan nínú màálù tí màálù yìí ti méjì ó ti pé ọdún méjì kéré ni ó ti wọnú ẹlẹ́kẹta màálù tó bá ti pọ́ ọdún méjì tó wọnú ẹlẹ́kẹta ọlọ́wọlé ya ìdájọ́ màálù òun náà ní ìdájọ́ àwọn ewúrẹ́ orúkọ àwọn tẹ̀lé àǹfẹ̀kọ́ ọdún méjì ọ̀nfẹ̀kọ́ ọdún méjì kó tó di pẹ́ màá pa wọn kọ́lé tó bá wá dé pákúta ní èyí tí akọ rẹ̀ ń jágò àwọn eléyìí agbóńtẹ̀ àlìjẹ́dà. alìjẹ́zà nínú ààbò ọ̀tọ̀ alìjẹ́zà nínú ààbò wọn lò lọ́mọdé ọmọdé ààbò ọ̀dọ́ ààbò ọ̀dọ́ ààbò ní oṣù mẹ́fà apá kan nínú àwọn tí wọ́n gbà pé ẹnìkan nínú àwọn sàhábà lọ́jọ́ ọdún léyàtọ̀ ó fi wà ń wára ó fi pa léyà kó tó di fún tó láti rà yìí. àwọn àgbàgbà nàbì sallallahu alaihi wa sallam ìdí abájọ ó nítorí pé ọjọ́ òní ọjọ́ tẹ́ran máa wú àwọn èèyàn jẹ tẹ́ran sì máa sùn wọn ni yìí máa wù wọn jẹ sì máa sùn wọn. òun á fẹ́ kó àwọn ará lè tó àsìkò tí ẹran tí ó ti bọ́ sí fáwọn tí máa wù yẹn jẹ ló ti pa ẹran léyà yìí wọn á fi yẹ pé rárá o ẹran tó ọ̀pọ̀ àwọn ẹran lásán ní ìdílé ya nítorí pé ẹjọ́ bá palẹ̀ ya ẹ̀yin sọ̀lá sọ̀lá yìí ni lọ́ọ́ palẹ̀ ya wọn ni kó o ní oṣù wa jẹ ọ̀pọ̀ ẹran mi dípò rẹ nù ìsìlẹ́ràn mi má àyàfi ọ̀dọ́ àgbò ìlẹ́ràn mi má àyàfi ọ̀dọ́ àgbò Ànábì sallallahu wọn ni kọ́ pa yóò tó pa yóò tọ̀. kò ọ̀rọ̀ kan tó tó wá tẹ̀lé tí kò sì ní tó ẹlòmíì lẹ́yìn rẹ̀ kan àlè gbàfẹ́ lòmíì lẹ́yìn náà ni àwa ní ìfìta wa dé nì táwọn náà lè pa àgbo olóṣù mẹ́fà ni yóò tọ́ kò sì ní tó ni yóò gbogbo wa náà ìṣẹ́ ọgbọ́n tí èèyàn bá rí àgbò tó fi ká tí èèyàn wọlé ìgbìnà apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní ṣe ní àgbò olóṣù mẹ́fà ó tó tó bá dé ètò jẹun yóò ló ti tóbi kọ́mọ̀jẹ́ eléyìí tó ti kó sínrin ọgbẹ́ eléyìí jẹ́ bá anábà Muhammad sallallahu alayhi wa sallam oní àmà pàlíyà kí bó ti wá nínú hadith Anas ibn Malik radiyallahu anhu. قل كان النبي صلى الله عليه وآله وسلم يضحي بكبشين أملحين أقرنين قل النبي محمد صلى الله عليه وآله وسلم أبو مج لبي من قليل أبو مج مج لبي من قليل àwọn àgbò méjèèjì bò ní wọn amla ayò funfun ṣùgbọ́n tí kọ́lọ̀ dúdú dúdú tọ́lá láàrin akọrọnẹyìn méjèèjì ti jẹ abì olórí taratara yọkọ alẹ kọfà ẹhìnmá lánàá bí bá fẹ́ wá du àwọn ẹran yìí yóò gbé ẹsẹ̀ rẹ̀ yóò gbélé àwọn ẹran yìí lẹ́gbẹ̀ẹ́ nígbà tó bá dé ẹran dùbúlẹ̀ yóò gbẹsẹ̀ rẹ̀ lé ẹran yìí lórí yóò fi dóńgbò rẹ̀ wọ́n yóò gbàgbé hùmá bí ẹ̀dẹ̀ ọwọ́ rẹ̀ ní òfin pa kì í jẹ́ kí wọ́n bọ̀ pa. ìjọba ti fẹ́ràn yìí yóò sọ pé bismillah wallahu akbar bismillah wallahu akbar al-imam al-bukhari àti muslim àwọn ni wọ́n gbé jáde. tó eléyìí tí màtí pé tábà fẹ́ pẹ́ran ká fẹ́ran nísìnyí ká má jẹ́ ẹni tó ṣe pé láti kọ́kọ́ ran lókun burúkú gbogbo àwọn géńdé bíi mẹ́ẹ̀ẹ́dógún tó tún wà nù lé ó tún wá bá wa tì mú ó mú mọ́lẹ̀ kó tó di pẹ́ni tí ó du ọwọ́ àdùn àìlè yìí ti pọ̀ jù ẹ̀ ní jẹ́ kẹran tẹ́ fẹ́ pa kó ní ìsinmi ẹ jẹ́ kẹran náà ní ìsinmi torí ẹ̀ ó ti tó pé ìwọ nìkan kó du ẹ̀ tó bá ti mẹ́ran tó da dùbúlẹ̀ tọ́bẹ̀ rẹ̀ sì ti mú dáadáa gbẹ́sẹ̀ lé ẹran mọ́lẹ̀ tó eléyìí yóò fẹ́ràn bẹ́ẹ̀ lànàbà Muhammad sallallahu alayhi wa sallam ní ti máa dé. apákan nínú àwọn olùmẹ̀sìn Islam wọ́n ní ẹran tí wọ́n bá tẹ̀ lọ́jà wọ́n ní kọ̀dá kọ̀dá tó akórira rẹ̀ kọjá pé lẹ́pa fún léyà ṣùgbọ́n apákan nínú àwọn olùmọ̀ àwọn míì wọ́n sọ pé eléyìí tó tẹ̀wọ̀n jù ó náà ní pé akórira rẹ̀ ọ̀dà púpọ̀ ọ̀wọ́léyà wọ́n ní nítorí pé títí ẹran lọ́dà ó máa ń ti ẹran ara ẹran tá a pa tí wọ́n ti tẹ̀ lọ́dà ó máa ń ti láǹfààní nítorí pé yóò lé òórùn burúkú kúrò lára ẹran rẹ̀ títí ẹran lọ́dà ètí kẹrin ọ̀rùn òórùn burúkú a sì máa ti kí ẹran kó dùn púpọ̀ tọ́ eléyìí ó túmọ̀ sí pé ẹ̀yin tẹ̀ ń tábàárí ẹran. eléyìí tó ṣe pé ń bẹ ní ara tẹ́ǹtẹ̀ tẹ́ǹtà tí wọ́n ti tẹ̀ lọ́jà kò sí tó burúkú fẹ́ni tó fẹ́ pani léya ìwọ́ tó fẹ́ rẹran léya tí wọ́n bá ti tó bá rí ẹran tí wọ́n tẹ̀ lọ́jà kò burúkú kọ́ palu rẹ̀ ní léya àwọn olùmọ̀tò sọ pé àwọn kórìíra rẹ̀ nǹkan táwọn wò ní pé nígbà tó ti wọ́n tẹ̀ oríkè kan wọ́n sọ pé oríkèé tí wọ́n mú lọ látàrí títẹ ẹran lọ́dà yẹn kò ní lè nǹkan kan fún fún ẹran ara ẹran yẹn àbádùn àyàfi kó tó lé òórùn burúkú kúrò lára ẹran yẹn kò sí tó burú mẹ́. bákan náà níbi Anas bin Malik radiyallahu anhu dáhùn yìí ó tún tọ́ka sí pé ẹni tó bá fẹ́ paléyà ní ọ̀pá fúnra ara rẹ̀ ìwọ ọlọ́pàá fúnra ara rẹ̀ tó bá ti lágbára láti ṣe bẹ́ẹ̀ ọ̀láyà kò lè ṣe bẹ́ẹ̀ wọlọ pa bẹ́ẹ̀ náà lóbìnrin tó bá yẹ kóbìnrin náà fẹ́ paléyà wọlọ wa pa fúnra ara rẹ̀ tọba lágbára láti ṣe bẹ́ẹ̀ eléyìí ni tọ́ dáàlì fẹ́ni tó fẹ́ paléyà kéde kíkọ́ ajẹ́ ibi afẹ́ paléyà ẹnìkan la wá gbé sẹ̀rẹ̀ fún bí lèmámù lèmámù báwọn làdáni làdáni àwọn ọmọ wa kọ́ bẹ̀ kiri ká wọ́n mọ̀ sọ́kọ́ alábàáyín pa gbogbo ẹran tí a bá sì ti pa wà lá lọ́rùn rẹ̀ ìwọ lọ́ọ́ pẹ́ran rẹ̀ ìwọ ló ń dùn kan rẹ̀ wọn tó bá ti mọ ike wò lè dápa ẹrú ọmọ bọ àbọ pẹrẹ ẹrú fìdókùn bété yà fẹ lómi kọbọ pa ṣùgbọ́n gbàtọ máa ń pa ọmọ gbàgbé láti sọ pé ẹran aléya ni o ètè tèmi o ẹran aléya lágbájá ni tọ tó bá wà bá ní pẹrẹ kọ mà ike tó bá jẹ kó ń bá wọn pẹrẹ ka ṣe nkata kan nínú ẹran tó pa yẹn ni wọ́n fi sanwó ka fún ọ ọ̀tọ́ kẹ́ẹ̀fì nǹkan nínú ẹran tó bá yín pa kẹ́ẹ̀fì sanwó ọ̀yà fẹ́ni tó bá bá yín pa ẹran kọ́ wa lọ bẹ̀rù àwọn abáwọn pẹran dí ẹran alẹ́ àwọn abáwọn pẹran dí ẹran pamá ẹ̀bẹ̀rù ọlọ́run ìjọ tí ò ní sí ẹran láti san ẹran padà fẹ́ni tó di o ti gbowó tí o tún di ẹlòmíì di tó ṣe é wàlà hawla wàlà quwwata illa billah ìwádìí tí wọ́n á fi hàn kí wọ́n máa ń gbèrú rẹ̀ lọ sọ́jà wọ́n tòtò sórí àtẹ ó lè jẹ́ nǹkan ọmọ ẹran ni ẹran tí wọ́n jí kó nílé alájọyọ̀ ńgbà wọn bá wọn pẹran ó lè jẹ́ lápàtà lòun lọ́wọ́ á tò sórí káńdà àwọn èèyàn wa mú two hundred three hundred lọ ike ẹ bá wa gbé nǹkan ọmọ ẹran àwọn wa rí kọ́kọ̀ lápọ̀jù ń bọ́lé lẹ́yìn tí wá ẹran ti dín wọn tó bá wọn náà tún á jẹun kọ́ńtìlà bí o kọ́ ọdún kan bẹ́ẹ̀ ọlọ́mọdé á jẹjẹ kú jẹ wúlò ẹ̀fẹ́ náà bá ti pọ̀ lápọ̀ tó dínwó láti wó ju kàfùrà kàfùrà torí kò sí iye tó lè ta nǹkan tí ò pé ebó lè ó lè àwọn àmọ́ sọ̀yàn lọ́wọ́ sọ̀yàn lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ń bá ń sọ̀jú bẹ́ẹ̀ lọ́wọ́ ti mọ̀nà táwọn fi ṣe wọ́n gbé gbẹ̀yìn wọ́n gbé gbàgbé ibi tí wọ́n bá ti ń tẹ́jú báyìí láàrin tó ń tẹ́jú ẹ̀rẹ́ ti lọ ẹ̀rẹ́ eléyìí ọ̀wà ní kòkò ní bẹ́ẹ̀ ni kọ́lọ̀ ṣe dáa kí á lé wọ́n ti ti gbé àwọn tó bẹ́ẹ̀ náà ní jọ léyà àwọn ẹlòmínà máa ti bẹ́ẹ̀ o ya tó gbogbo mi ṣe máa ń pẹran tí máa ń fún tí máa ń àbá wọ́n ti tẹran lọ́sẹ̀ wọ́n ti lọ́sẹ̀ dànù kò rí bẹ́ẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ẹran yìí yàtọ̀ sí gbogbo ẹran ẹran tá à ń fi wọ́n á ti yàtọ̀ pé tó bá yẹ pé títà lábẹ́ ta ẹran àgbòdá ẹran wa ó sì yẹ tá a lè ta tí ó pè wa bá ra àgbò kékeré kan lógún ẹgbẹ̀rún ogún ẹgbẹ̀rún bàbá náà máa ta èlò rà èlò rà tó ju owó fi pé amọ̀sibọ́sí bá tó ti pẹ́ sí la ẹ̀mí wa ti wá abẹ́ tuntun náà yẹn ò ní wọ́n wa máa lọ́ọ̀ ní kọ́ lọ́ọ̀ wa ká wa wá آه ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين tọ́mọ kọ́lọ́ ojú wa dìde lọ́jọ́ ńlá ọjọ́ tí gbogbo wọn dìde lọ́jọ́ wa di ọlọ́run ọ̀rọ̀ ẹlẹ́dàá wa. nínú àdìsí Abu Sa'id al-Khudri radiyallahu anhu onídọ́xà rasulillah sallallahu alayhi wa sallam bikabishin aqran. ọlọ́run nàbẹ́ muhammed sallallahu alayhi wa sallam ọ̀pàlẹ́yà pẹ̀lú àgbò kan tọ́jú àbí olórí sàhílò akọ àbò tó tóbi tó tó sọkọ fáwọn àbò yẹ ọkọlù ìsàwádìí ẹnu rẹ̀ bí máa fi jẹun olójújú gbogbo ara rẹ̀ wọ̀yọ́ngbòrò bí ìsàwádìí ẹyin tó rẹ̀ méjèèjì awọ tó ló dúdú gbogbo ara ẹran yẹn ó funfun wọ̀yẹ́mùsì bí ìsàwádìí ẹsẹ̀ tí fi ń tẹ̀lẹ̀ ló dúdú gbogbo ara rẹ̀ yóò funfun ìtumọ̀ amìlà eléyìí tó wá nínú àdéhìí alimami Abu Dawud at-Tirmidhi àwọn gbà wá ó sì jẹ́ àdéhìí أكرمكم الله النبي محمد صلى الله عليه وآله وسلم سؤالنا حديث يبقى عليه يعني ودعاء في والله إليه oníléyà tèmi àti ti gbogbo ẹni tí o bá rí léyà pa nínú àlùmá tó eléyìí túmọ̀ sí wípé anábẹ́ sallallahu alaihi wa sallam aláàánú ni oníkẹ́ni lórí àwọn olùgbàgbọ́ òdodo èèyàn mi ìwò lọmọ tó tún rí bẹ́ẹ̀ torí ẹ̀nà la sọ ìwọ náà tọba bá pẹran léyà rẹ ìwọ nìkan olùfi sínú rẹ wípé ẹran léyà mi àti ti gbogbo àwọn ará lé jáde fún ma ẹran mi àti ti gbogbo àwọn ará lé kápẹ́ bàbá wa ti kú kápẹ́ màmá wa ti kú á tún lè kí àwọn mi. àti tàwọn ará ilé mi àti ti bàbá mi àti tìyá mi àwọn náà ti gbà ládàá mbẹ torí ẹ ló ti jẹ́ pé ó wá nínú hadith Jabir ibn Abdillah radiyallahu anhuma ó ní naharna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam bilhudaybiya albadana an sab'a walbaqara an sab'a ó ní apá nígbà tá a wà pẹ̀lú anabi muhammed sallallahu alayhi wa sallam ní Hudaybiyah táwọn kẹfẹ́rí mú amálẹ̀ fún ọjà wa mẹ́kà táwọn ibi sallallahu alayhi wa sallam ní ká pẹ́ran wa ká fi lè bá bọ́ra kúrò nínú aṣọ ìhẹ́ráàmù wa àwa méje àwa ń papọ̀ à ń pàdé níbi ká para fún mi kan èèyàn méje níbi màálù kan láti bí láti máa pé èèyàn méje lè papọ̀ fún ọ̀rọ̀ àrà fún mi kan fún ọ̀pá kọ́ra màlúù kan kọ́ ya eléyìí jẹ́ ìlànà anabi Muhammad sallallahu alayhi wa sallam ǹjẹ́ gbogbo àwọn èèyàn méjèèjì yìí wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n dà níyà wípé àwọn fẹ́ pàkúléyà ni àbí alè rẹ nìkan náà àwọn méjèèjì tó ń nǹkan fẹ́ di ara ni kó náà dáwó pẹ̀lú wọn pé ẹ̀ka bèbí kó tèmi ìyapa wà láàrin àwọn olùmọ̀ eléyìí. ìmáàmù Malik àwọn sọ pé kọ̀tọ́ báwọn èèyàn méje kí wọ́n pàdé láti ipá wọn dáwó ra màálù àbí ara alẹ́ kan náà ló lè ṣe bẹ́ẹ̀. alimami Abu Hanifa rahimahullah àwọn sọ pé ń ṣe lọ́tọ́ báwọn èèyàn méje láti pawó pọ̀ rárá àbí màálù kí wọ́n pa fún léyà tó bá ti mọ́tòwá ká ní ẹlòmíì ní kó n fẹ́ pẹran àkíkọ̀ àwọn yòókù fẹ́ pẹran léyà òmu. nígbà tí imáàmù Shafi'i rahimahullah ó ní èròǹgbà ọba àtàkùrọ̀ àwọn kọ́sá pé méje èròǹgbà àwọn ọba àkọlùra àwọn kọ́sá pé méje lọ́dọ̀ọ̀dọ̀ àti màálù ṣùgbọ́n wọ́n kọ ìwé kankan táwọn tó ń sọ̀rọ̀ tó jùmọ̀. kọ̀tọ́kọ̀tọ̀ náà wípé kí àwọn adáwójọ ra àbò kọ̀tọ́kọ̀tọ̀ náà wípé kádáwójọ ra àbò bí ẹ̀gbọ́n àtàbúrò bí bàbá àtàwọn ọmọ rẹ̀ ìyá àtàwọn ọmọ rẹ̀ káwa la adáwó ràgbò àbí àwọn òní pẹran léyà ń lé wa ní ọmọ tó dúkìá èló ni wàá rí mú wa. ìwọ ń kọ́ títí ẹ náà fún kò sí bẹ́ẹ̀. ọlọ́run á ti ẹ lówó dájú ṣùgbọ́n owó yóò tó fún bàbá yín náà kò sí ẹ̀yin lẹ́pa bàbá ti sùúrù orí bàbá lówó sí. àmọ́ pé à bàbá rẹ ló fún bọ́lá ọdúnkò má palẹ̀ bàbá rẹ bẹ́lẹ̀ ẹ̀sìn lélẹ́yìn kọ̀wá ti tó burú ìwọ tó wá lówó tí bàbá rẹ rẹ gbé ẹran léyà rẹ kó gbé wá lé bàbá rẹ pẹ́ẹ́pẹ́ lé dáàdì rẹ lẹ́sùn pa ìwọ lọ pa àwọn ẹran ẹnu lé pa kò sí wàhálà mi. máa bú ọ̀rọ̀ fún mi ń ṣe pé fún ọba àdúrà ní fọmọ láti jẹ bí ọmọ tó lówó ni láti lọ hajj bàbá hajj tara lọ tara tiẹ̀ ní kọ́ lọ sí tó eléyìí pàtàkì púpọ̀ nígbà tó bá ṣe tiẹ̀ tó tọ́lọ́ bá fọ́ ló máa wá bá bàbá tiẹ̀ náà máa bá wọn sanwó ẹ̀ bàbá lọ kọ́ máa tí ọba lágbára rẹ̀ tó bá ti lágbára rẹ̀ ọ̀sẹ̀ lọ ọ̀sẹ̀ lọ. ó wà nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu ni amarana rasulullah sallallahu alayhi wa sallam an nastashrifa al-ayna wal-udhun wa an la بمقابلة ولا مدابرة وشرقاء ولا خرقاء أنا محمد صلى الله عليه وسلم حديث الإمام الترمذي بجلي وتوسط في حديث حسن صحيح علي بن أبي طالب رضي الله عنه ولا نبي قوالا كتابة في الإيمانية أنا تابع لكلية كما تكيس يجوري أتيتيري تكيس يجوري أتيتيري ìyẹn ni pé lọ́nà tó fi jẹ pé ẹran tó gbádùn ilẹ̀ pàkúlẹ̀ yá anabi wa sọ pé wà á là lùbá ẹyẹ bí mo kọ́ ọ̀bẹ̀lẹ̀ anabi kọ̀ fún wa láti pẹ̀ ẹran léyà pẹ̀lú ẹran tètè rẹ̀ bá gbé níwájú wọlé amúdé abàrà àti gbọdọ̀ pẹ̀ ẹran léyà pẹ̀lú ètètè rẹ̀ gbé lẹ́yìn wọlé ṣàrùkọ́ àti gbọdọ̀ pẹ̀ ẹran léyà pẹ̀lú ẹran eléyìí tó ṣe pé etí rẹ̀ ti lu àbí etí rẹ̀ ó ti yá ó ti yá wọlé ọkọ̀ọ̀kọ̀ àti gbọdọ̀ pẹ́ran léyà pẹ̀lú ètí tìrẹ ti lu kí lóun náà sọ̀rọ̀ lọ́wọ́ àìsílẹ̀ fi yé wa bí kárí pẹ́ran tá a bá pa fún léyà ọdẹ ẹran tó lálàáfíà ìyàpọ̀ ẹnu bẹ láàrin àwọn olùmọ̀ẹ́sì Islam nípa ẹran tètè rẹ̀ bá gbé tá a lè pa fún léyà àbá lè pa fún léyà. al Shafi'i rahimahullah ó ní gbogbo ẹran títí rẹ̀ kàn bá ti gé tí nǹkan kan bá ti gé dànù nínú etí rẹ̀ ẹ gbọ́dọ̀ pa ẹ gbọ́dọ̀ pa kéésì kó gé sọnù etí rẹ̀ kàn là ọ̀là ògè ògè sí méjì bá ọlẹ́ gbọ́dọ̀ pa ọlẹ́ yá àwọn kan nínú àwọn olùmọ̀ wọ́n ní sí ní bá gé ní gé dànù kò tó dàjú wọn là lè pa fúnlẹ bẹ́ẹ̀ làbọ hanifa sọ àríkpé etí tó kù ó ti dàjù lọ ètò ti gé sọnù kò tó dàjù kò burú. ishaq ibn rahuya ó ní tó bá yẹ pé gé sọnù ìdákanu mẹ́ta ni àbí tí ò tó bẹ́ẹ̀ ọ̀wọ́lé ya tó bá ti bẹ́ẹ̀ lọ ọ̀wọ́lé ya náà. tọ́ gbàtà àwọn olùmọ̀sọ yìí pé tí ìwé ẹran bá gé ìwé rẹ ti gé lọ ó sì ti san tó ẹni tó bá san yìí náà mọ̀ pé ìwé kò sí dọ́gbọ́rún bẹ̀rẹ̀ ló pa fún léyà nígbà tí àwọn míì wọn wò pé tí wò bá ti dé dá ìgbé ẹ má pa fún léyà. ó wá nínú hadithi al ibn Azib radiyallahu anhu wala nabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní nǹkan mẹ́rin ẹ sọ́ra fún ọ níbi ẹran léyà ẹ gbọ́dọ̀ pa ẹran tí nǹkan kan nínú mẹ́rin tí máa ń bẹ lára wọn al-arja al gbogbo ẹran tó bá jẹ́ àrùn tí jíjárọ rẹ̀ hàn ẹ̀gbọ́dọ̀ pákúlẹ̀ ya wàlà àwòrán àlùbẹ́yẹnu àwàrò ha bẹ́ẹ̀ náà ni ara tó jẹ́ ẹlẹ́yinjú kan tó sì hàn pé ẹyinjú kan lónìí ẹ̀gbọ́dọ̀ pákúlẹ̀ ya wàlùmárì ìbọn ẹran tí ń sàárẹ̀ àlùbẹ́yẹnu mọ̀rọ̀dún ha ilé ìtọ́ hàn ipa rẹ̀ ṣe ẹ̀gbọ́dọ̀ pákúlẹ̀ ya wàlà àjùbá bẹ́ẹ̀ ẹran tó ti gbẹ alẹ́sìlá tó ń pè ilé ìtọ́ ti kúkọ̀ sí mùtùmùtù nínú egun rẹ̀ ẹ̀gbọ́dọ̀ pákúlẹ̀ ya alimami alimami ahmed àwọn ni wọ́n gbé dị jáde ó sì jẹ́ àdéhùn tọ̀tọ̀tọ̀ rẹ̀ ẹ̀rí ń bẹ nínú eléyìí fífẹ́ ẹ̀sùn Islam ó sàmójú kúrò fún kàkàkà ẹ̀rí kan náà bìsùn lọ́wọ́ àdìsọ́lẹ̀ ó ní ẹ pa àrọ̀ eléyìí tó hàn tí ò bá hàn ń fi lọ pa ó dìgbà tó bá hàn tó hàn eléyìí ti ń sáré tó hàn wípé ti ń sáré bí ẹran tó kàn máa wò sí i tó máa wò fún gbígbà tó fi pé ó gbogbo èèyàn ti ní wọn ti máa ń eléyìí ya àmì ètò ti pé bóyá àtàwọn wò ó tó kò sáré bí pé máa sáré ẹ̀rọ kò dára kò sí wàhálà ẹ̀lọ́pàá ó dìgbà tí nǹkan bá hàn dáadáa eléyìí àánú kẹsàn Islam ní ṣe islam sàn ó tún jẹ́ àánú tó ti rẹ́ran nítorí tí wọ́n ní gbogbo ẹ̀ náà ni wọ́n tún wò fínífíní wọ́n náà jẹ gbèsè ẹran tó ti ra sálẹ̀ wọ́n wọlé yá ká tó rówó sí tó tó orí yá tí wọ́n á ń bọ̀ yìí a máa kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa á ti ní ọba lùbáríkà ti lásìkò léya lèmádá nítorí pé alihamudulilayi nǹka àwọn mùsùlùmí pọ̀ kọlọ ti di apọ ká pọ̀ lọ ká tó pọ̀ jù lọ ká jù lọ ní ti tó ẹni tó pa ya pọ̀ gan pẹ́ẹ́bá wọn léya dá ẹran yóò ní kárí ayé àwọn ẹran lọ lómi tó ìdínú tọpọlọpọ sí àwọn náà bá wọn tó eléyìí bí bí rẹ gbọ́dọ̀ bí pé àwọn ẹlẹgbẹ́ ẹlẹ́ran ẹ máa mọ ẹni tí ọba ti sínú ẹgbẹ́ kálẹgbẹ́ àdánù tó kálukú ẹsẹ káwọn náà ṣe lọ́wọ́ ẹsẹ bọba rí ọba rí lọmọ tí ọba tó rí náà wọn tó padà kó wá wá lọ àbẹ̀rẹ̀ ṣe fi mú bó ní lágbàlá rẹ kan tó ní gbà fọlọ à ń bọ̀tù bọ́tù tó ń torí di ẹ má ti nà tí ẹ̀yin bá kó ẹran yín wá ọlọ́run ọba kẹta táwọn náà bá kó sí wá ọlọ́run ti káwọn náà ta ẹ̀yin tẹ́ ẹ ti wá fáfẹ̀ tọ́jọ́ pé ẹ̀yin ni ẹ̀yin náà ní garanti pé gbogbo gbé wa lẹni tí èsì fẹ́ tiẹ̀ tó náà lọ jálù torí di eléyìí ẹ ká ara wa ká má gbàgbé pé ẹ̀sìn làwọn ti ẹni tó nítorí kọ́ sọ ẹran káàkiri gan ohun gan tó láti fọ́ kébìrì lọ́rùn ó tún fọ́ lórí nítorí pé tó bá sọ ẹran káàkiri ibẹ̀ yẹn wọ́n tẹran bẹ̀ ibẹ̀ náà wọ́n tún tẹran bẹ̀ áá àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí tẹ́lẹ̀dẹ̀ wọn já torí àdúgbò gbogbo náà fúnra ara ẹ̀yin gangan fúnra ara yín tẹ́ bá lọ lómi ìtẹ́rí pé wọ́n tu ẹran gbogbo etí títí tẹ̀ ń gbà gbogbo fi kíbi wọ́n tẹran bì wọ́n tún tẹran bì wọ́n tún sínú yóò dún yàtọ̀ àbí òní dún yàtọ̀ yóò dún yàtọ̀ tẹ́lẹ̀ ìjẹ́bù ti jẹ́ ọwọ́ nǹkan yín àmì pé mùsùlùmí bẹ àmì pé mi bẹ lára àwọn mùsùlùmí ọlọ́run bẹ lẹ́dàá kó tó wọ̀ràn ìsìlámù lọ́wọ́ أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله فإن تقوى الله وصية الله للأولين والآخرين قال عز من قائل ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله عباد الله tí oṣù tẹlifíjà bá ti wọlé gẹ́gẹ́ bó ti ṣe bẹ̀rẹ̀ lónìí gbogbo ẹnikẹ́ni tó bá gbèrò láti pẹran léyà ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ó ti dè wọ fún ọ ó gé èékánná ọ ó sì ti dè wọ fún ó gé awọ ara rẹ̀ kán dànù ọ. èèwọ̀ ló sì jẹ́ ọ ní tó ti pé yọ fa nǹkan kan kúrò àbí yóò gé nǹkan kan kúrò àbí yóò mú ara eléyìí ti gbogbo ẹni tó pa léyà ìwọ lọ pa léyà rẹ ni ìwọ lọ gbọ́dọ̀ síbẹ̀ àmọ́ bàbá mi ni ọ màmá mi ni ọ pa mi mi ọkàn ọkàn bá fẹ́ parun abẹ́rẹ́ wọn abíyá rẹ gbogbo gbà tó bá wọ̀ láti má parun gbà rẹ oníkálukú ọ̀gbọ́dọ̀ parun gbà rẹ nígbà yìí ó wà nínú ẹgbà ọ̀rọ̀ látọ̀dọ̀ fún mùsálẹ̀m rọ̀bí ẹ̀lọ́ àwọn àìhà lẹnu muhammed sallallahu alayhi wa sallam oní ìdá dákàlẹ̀ làásùr فأراد أحدكم أن يضحي فلا يمس من شعره ولا من بشره شيئا رواه مسلم anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní tí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù ìjà bá ti lè wọlé ẹgbẹ́ tó wọlé lónìí lẹ́nìkan nínú yín wá ń gbèrò láti pẹran léyà ó lè má ti rí tó fi pa léyà lánìí ẹ̀fín ìṣà ọ̀gá wà pa léyà ti lé sí rà á kò gbọ́dọ̀ fọwọ́ kankan nínú orí rẹ̀ bó ń gé àbó fà á. nínú ara rẹ̀ fún òfẹ́ gbé àbófẹ́ fà kò sì gbọ́dọ̀ fọ́kàn kán nínú rẹ̀ wa mi tún sọ pé ìkànnà rẹ̀ pẹ̀lú ìjẹ̀bù ti jẹ́ ìkànnà wa gùn ó ti gùn púpọ̀ kó tó di dọ́dún ẹ máa ṣàkíyèsí rẹ̀ ẹ máa yọ̀dọ̀ sí kóònù rẹ̀ ẹ má gé nǹkan kan awọ tí ma yọ lẹ́gbẹ̀ẹ́ kaná tí ó máa yọ ọyàn lẹ́nu ẹ má gé o ẹ̀sìn sílẹ̀ títí tí ó fi di pẹ́ pẹ́ran Ama pé pípẹ́ ẹran léyà ọjọ́ ọdún ló máa wáyé ẹnìkan nínú àwọn ẹni tí ò gé irun rẹ̀ tí ò gé ìkánná rẹ̀ tí ò ti gé nǹkan kan nínú awọ ara rẹ̀ ọ̀wá pẹ́ ẹran léyà rẹ̀ ńjọ ọdún ó fi ilẹ̀ kejì ọdún ṣé ọwọ́ lè fárun abíyá rẹ̀ irun abẹ́ rẹ̀ tó lè gé lọ́jọ́ ọdún gbàtọ́ ẹ̀kọ́jọ́ ọdún náà rárá òkè ọdún o. ìpẹran là ń retí tó ọba bá bí ìpẹran ọmọ wà bó ti wà ó tó o ọba àpánjọ kejì wọ́n lọ lé di ara rẹ̀ tó o bá sọ kẹta wọ́n náà ara rẹ̀ tó o bá kẹrin wọ́n ara rẹ̀ yẹtí kọjú ọdún yẹn ni là ń retí hmm, à ń retí ká láti kò ẹni tí ó bá ń rò pé ṣùgbọ́n lọ́wọ́ bò fún rẹ̀ràn léyà rírà títí ọjọ́ ọdún kò fún rírà títí jọ́kejì ọdún jọ́kẹta ló tó rírà nígbà tó bá rà ní jọ́kẹta tó bá pa ìgbà náà ló tó gbé kaná ìgbà náà ló tó mú ẹ̀rọ rẹ̀. ọ̀rọ̀ pé ẹni tó bá wù kó ké kaná rẹ̀ darí ẹni tó bá wù kó mú ara rẹ̀ darí ẹni tó bá wù kó ké tó bá wù náà wọ́ rẹ̀ darí ìtọ́kùtọ̀ ni ẹ o sọkúsọ ọ̀sọ̀ báwọn èèyàn fẹ́ sákòtà nábìkà kílà nábìkà ń ṣe fún àwọn olùdílẹ́ẹ̀dì mọ̀ṣẹ̀ fọ́nà ọ̀sẹ̀ òfin ọlọ́run ọba lélẹ̀ tọ́jú ọ̀ràn yẹn lórí gbogbo akókò tẹ̀lé kálí bá aṣọ rẹ̀. ẹ̀yìn àwọn alálàájì nìkan lọ́ba wí yàtọ̀ táwọn tá a wà lé alálàájì ọ̀tọ̀ àti sàlàyé fún wa tó ìwọ́tọ̀ fẹ́ fẹ́ràn lé yàtọ̀ wà lé rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wà láńbẹ̀ nígbà tó palẹ̀ yánà ọlọ́run ọba kọ́ mọ́ fún wa wa tí abáwá rí pa ọlọ́run ọba kọ́ tẹ́wọ́ gbà lẹ́sìn lọ́dọ̀ wa bẹ́sìn táwọn mùsùlùmí ti ṣe rí ni torí pọ́dọ̀ ọlọ́run ló ti wá àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam onílẹ̀ Islam yàtọ̀ sí à ń ṣe fún à ń sọ̀rọ̀ eléyìí tó ṣe pé bí gbogbo ayé bá ń pariwo pé ẹ má lura yín ẹ má para yín jà ẹ má kànra yín lábò ẹ má dìbò lura yín ẹ rí i pé bí ẹni ń pamí sẹ́yìn gbà ní wọ́n kékeré wọ́n wíwíwí gbogbo ọlọ́pàá bá wọn dá sílẹ̀ yìí wípé ẹ má jà ẹ má kànra yín lábò bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ tó ti ra bẹ́ẹ̀ ni ọdún ẹ̀kọ́ fi ṣe rí nu kúkúrú fi ti ṣe rí nu àwa wí fún wọn náà oní ìsìlámù sọ àbí kò tó sọ fún eégún òfò tó láti má gbórí rẹ lọ sí bó ti nǹkan lórí dúró lórí islam kọ́ ọmọ bàá sórí mu dúró lẹ́yìn anábì muhammed sallallahu alaihi wasallam kò lè bá wà lójẹ́ náà àwọn ẹni tí ń bẹ lórí ìlẹ́gbẹ́ àti ìlànà àti rà tó ti tí wọ́n ṣe kúkúrú sọ́lọ́ ọlọ́ba àdáhùn padà sí ìlà ọlọ́wọ́n bàjẹ́ káwọn náà gba ìsìlámù fún ọdún mọ́jọ fún ọkú sórí ẹ̀ ọlọ́run dákun sí wa lọ́nà àlùjẹ́ mi bára tó tóyún tọ́lọ́run ti pa wá láti bẹ́yà àmì dáàbò paléyà àbáàlì nínú ẹ̀sìn tọ́lọ́run ti pa wá láti dáàmú àmójútó oníyanìká mẹ́ta sọ̀rọ̀ àti bọ́ọ̀gà wa anabi muhammed sallallahu alaihi wa alihi wa sallam lórí gbígbà sọ̀rọ̀ àti fún ọ̀kan nínú ẹ̀sìn lónìí àjẹ́ téèyàn máa gba aládá púpọ̀ lórí máa mú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 إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها وأن تصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم